بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ wa Ramadan orí ọ̀rọ̀ kejì ta ni aláwẹ̀ ọ̀nà gbòòrò mẹ́ta ni a ò fi mọ̀ pé aláàwẹ̀ ni wá ọ̀nà gbòòrò mẹ́ta ni a ò fi mọ̀ pé aláàwẹ̀ ni wá ọ̀nà kìíní tí a ò fi mọ̀ pé aláàwẹ̀ ni wá ẹni tí ó máa jẹ́ aláàwẹ̀ nínú oṣù Ramadan ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo ẹ̀rí èyí nìyí ọ̀rọ̀ Allah ọba àníkíọ́lá tí ó sọ pé ya ayú alladhina amanu kutiba alaykumu siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ìtumọ̀ ya ayú alladhina amanu ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo kútìbà àríkùmù síyàmù a ṣe ààwẹ̀ náà ní ọ̀ranyàn fún yín kama kútìbà alàlẹ́dínà min kọ̀bìlíkùm gẹ́gẹ́ bí a ti ṣe ní ọ̀ranyàn fún àwọn tó síwájú yín la'allakum tattaqun nítorí kí ẹ lè bẹ̀rù Allah Súra Al-Baqarah, Quran 2 verse 183. Àlàyé ìtumọ̀ ìgbàgbọ́ ni àwọn àdìsọ́kàn kan tí olówó rẹ̀ kò ní ṣeyèméjì nípa rẹ̀. kò sì ní mú irọ́ máa kò ní mú àbòsí máa kódà kò ní mú ẹ̀tàn máa ní èyíkéyìí ọ̀nà ìyẹn ni pé ohun tá à ń pè ní ìgbàgbọ́ ìgbàgbọ́ ni nǹkan tí ẹnìkọ̀ọ̀kan gbàgbọ́ ohun tí ẹnìkọ̀ọ̀kan gbàgbọ́ yìí o ní ó wàá wà ní inú igbá àyà rẹ̀ tó máa dì sí inú ọkàn la fi ń pè ní àdìsọ́kàn àfíìdà àdìsọ́kàn. díàpọ̀ ẹni tí ó ń bọ Ṣàngó ohun tó gbàgbọ́ nìyẹn ó sì máa dì sọ́kàn ẹni tó ń bọ Ọya ohun tó dì ohun tó gbàgbọ́ nìyẹn ó sì máa dì sọ́kàn ẹni tó ń bọ Gúrú Màràjì ohun tó gbàgbọ́ nìyẹn ó sì máa dì í sọ́kàn ẹni tó ń bọ ẹyinsa ọmọ Mariam àti ìyá rẹ̀ ẹni tó gbàgbọ́ nìyẹn ó sì máa dì í sọ́kàn àwa mùsùlùmí tí à ń jọ́sìn fún Allah ẹni tá a gbàgbọ́ nìyẹn a sì máa ní a máa ní àdìsọ́kàn nípa rẹ̀ ṣẹ̀tìwárí pé ohun tí à ń pè nígbàgbọ́ tó bí àdìsọ́kàn ẹnìkọ̀ọ̀kan wa. ọ̀pọ̀ bí gbogbo ẹ ti wá pọ̀ lọ yẹn ẹyọ kan nínú wọn ní òdodo àwọn yòókù irọ́ ni wọn láti wá sọ pé ìgbàgbọ́ òdodo ni ẹni tí ìgbàgbọ́ rẹ̀ bá jẹ́ òdodo ní ọ̀dọ̀ àlọ́ ọlọ́run gbogbo ẹ̀dá. E nínú gbogbo àwọn ìjọ ẹlẹ́sìn pátápátá nílé lóko mùsùlùmí nìkan ṣoṣo ni ìgbàgbọ́ rẹ̀ jẹ́ ìgbàgbọ́ òdodo ní ọ̀dọ̀ Allah níwọ̀n ìgbà tí ìgbàgbọ́ náà tó bá ti ní orígun mẹ́fà péré òun tà sọ ni pé a ti sọ síwájú si wípé ohun tí ń jẹ́ ìgbàgbọ́ ni ohun tí ẹnì kọ̀ọ̀kan gbàgbọ́ tó wá di sọ́kàn ìgbàgbọ́ yìí náà ló wá ń bí jíjọ́sìn fún onítọ̀hún àwọn èèyàn wá ń gba oríṣiríṣi nǹkan gbọ́ tí wọ́n ń jọ́sìn fún un àwa mùsùlùmí náà àwa náà nígbàgbọ́ nínú Allah tó dá ayé àti ọ̀run àwa sọ pé gbogbo ìgbàgbọ́ yìí pátápátá ọ̀wọ́ ìgbàgbọ́ mùsùlùmí nìkan ni ìgbàgbọ́ òdodo gbogbo ìgbàgbọ́ yòókù ìgbàgbọ́ irọ́ ni ẹ sì rí pé àwọn kan ṣe ń pèrè àwọn nínà sọ́ra tẹ́ máa fẹ́ túmọ̀ ẹ̀ ní èdè Yorùbá wọ́n ní ẹlẹ́sìn ìgbàgbọ́ tó túmọ̀ sí pé ẹlẹ́sìn ìgbàgbọ́ nínú tani nínú Ìsá ọmọ Mariam àti ìyá rẹ̀ tí wọ́n ń bọ wọn ò pera wọn ní onígbàgbọ́ òdodo mùsùlùmí nìkan ló ń pera rẹ̀ ní onígbàgbọ́ òdodo ẹni yòówù tó bá jẹ́ mùsùlùmí òun la máa pè ní onígbàgbọ́ òdodo ṣùgbọ́n ìgbàgbọ́ yẹn tí a yán pẹ̀lú òdodo ó gbọ́dọ̀ ní orígun mẹ́fà bí bẹ́ẹ̀ kọ́ ìgbàgbọ́ rẹ̀ yóò jọ ti àwọn onígbàgbọ́ irọ́ kí wá ni àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà tí ìgbàgbọ́ òdodo ní èkíní ìgbàgbọ́ òdodo nínú àlọ́ọ̀ gẹ́gẹ́ bí olúwa wa olùgbàlà wa àti ọlọ́run wa tí a gbọ́dọ̀ máa jọ́sìn fún tí a ò sì ní jọ́sìn fún nǹkan mìíràn lẹ́yìn rẹ̀ nítorí pé ọlọ́run nìkan ṣoṣo ni ọlọ́run òdodo ọlọ́run tí kò ní akẹgbẹ́ ní ọ̀nà kankan. ẹ̀ka àkọ́kọ́ nìyẹn ẹ̀ka kejì ìgbàgbọ́ òdodo nínú àwọn màláíkà àwọn màláíkà jẹ́ ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tí Allah dá wọ́n jẹ́ ẹrúsìn rẹ̀ wọ́n sì fi gbogbo ọ̀nà lágbára ju àwa ènìyàn àti àlùjọ̀nù ẹ̀ka kejì nìyẹn ọlọ́run yìn àwọn màláíkà ní oríṣiríṣi iṣẹ́ ẹni àpọ́nlé ni wọ́n. a lè pè wọ́n lọ́kùnrin a sì lè pè wọ́n ní obìnrin kódà ọ̀ràn ni láti pè wọ́n ní obìnrin ṣùgbọ́n a wípé ẹ̀dá ọlọ́run ni wọ́n wọ́n sì lágbára jù wá lọ ìyẹn ni ẹ̀ka kejì orígun kejì nínú orígun ìgbàgbọ́ wa mẹ́fẹ̀ẹ̀fà ìkẹta ìgbàgbọ́ òdodo nínú gbogbo tírà sánmà gẹ́gẹ́ bí mùsùlùmí tó fẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo ó gbọ́dọ̀ gbàgbọ́ wípé Allah sọ àwọn tírà kan kalẹ̀ azabur bíi ataurat al-injil àti al-Qur'an àmọ́ tó jẹ́ pé àlùkùránì alápàlẹ́ nìkan òun nìkan ṣoṣo ni tírà sánmà ìkẹyìn tí a ò máa tẹ̀lé nínú ọ̀rọ̀ ìjọsìn wa àti ọ̀rọ̀ ayé wa ẹ̀ka kẹrin nínú ìgbàgbọ́ òdodo wa ìgbàgbọ́ òdodo nínú gbogbo àwọn ànẹ́bì àti àwọn òjíṣẹ́ tí Allah rán níṣẹ́ aláwòrán àwọn èèyàn bíi tiwa àwọn abara bíi tiwa wọ́n rán wọn níṣẹ́ ó sọ wọ́n di ànẹ́bì ẹni tí ọlọ́wọ́n bá mí sí àríyìnsí gbà ẹni àkọ́kọ́ wọn ni Adam aleyhisalam bàbá ńlá wa lẹ́yìn náà àwọn ànẹ́bì míì wá ànẹ́bì Nuh ànẹ́bì Ibrahim ànẹ́bì Musa ànẹ́bì Dawud ànẹ́bì Sulaiman anabi yakub anabi dawud anabi ayisa wọ́n pọ̀ wọ́n pọ̀ débi pé díẹ̀ lọ́lọ́run sọ fún wa nípa wọn nínú alukoran a máa gbàgbọ́ wípé Ọlọ́run wọn níṣẹ́ ohun táwa fi kẹ́yìn gbàgbọ́ wa ni pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ni òpin gbogbo wọn. òun ni ìpẹ̀kún gbogbo àwọn ànẹ́bì ànẹ́bì náà wá láàmà tẹ̀lé nínú ìjọsìn àti ìṣe àti àṣà rẹ̀ gẹ́gẹ́ bí abáṣerí ìta nínú tíra hadithi tó dára tó ní àlàáfíà lórí àgbọ́yé àwọn sọ̀hábà tí ẹnikẹ́ni bá tún wá pèrè ẹ̀ ní gbà lẹ́yìn ànẹ́bí àtàkù àní nígbàgbọ́ nínú rẹ̀ torí pé pé aláwọ̀ ọ̀bẹ nìkan sọ̀rọ̀ pé aláwọ̀ mí sí ẹnìkan ànẹ́bíwá Muhammadu ní òpin gbogbo irú ẹni bẹ́ẹ̀ Ẹka karùn-ún orígun karùn-ún nínú orígun ìgbàgbọ́ wa mẹ́fẹ̀ẹ̀fà tó jẹ́ ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo nínú ọjọ́ ìkẹyìn ọjọ́ ìkẹyìn yìí ló máa bí ọjọ́ àjíǹde nígbà tí òpin bá dé báyé ni àjíǹde máa ṣẹlẹ̀ ọjọ́ àjíǹde yìí àlọ́ nìkan ṣoṣo ló máa jẹ́ onídàájọ́ tó máa dájọ́ fún gbogbo ẹni tó bá kú sínú ẹ̀sìn Islam ó sì máa dájọ́ iná gbére fún gbogbo ẹni tó bá kú sínú ẹ̀sìn míì lẹ́yìn Islam orígun kẹfà ìgbàgbọ́ òdodo nínú kádàrá kádàrá àyànmọ́ àkọsílẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan ó dálé ohun rere àti ohun burúkú tí ó ń ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ nínú rẹ̀ bẹ́ẹ̀ pé kò sí kinní kan tó ṣẹlẹ̀ láyé àfi kó ti wà nínú kádàrá nǹkan náà yálà ó jẹ́ rere ni àbójá burú tẹ́lẹ̀ ìbá ti dúró èṣù kan ò ní dẹ́rùbà wá àwọn orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí òun la gbọ́dọ̀ gbọ́yé dáadáa láàfi di mùsùlùmí onígbàgbọ́ òdodo tí orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí ò bá pé sínú ìgbàgbọ́ wa. onítọ̀hún ò lè jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo bákan náà sì ni pé orígun la pé kíní yìí o orígun mẹ́fà tílé bá ní orígun ó máa ní ògiri o tílé bá ní orígun ó máa ní yàrá kọ̀ọ̀kan o tílé bá ní orígun ó sì máa ní òrùlé o tó túmọ̀ sí pé àwọn òṣèkán sì ń bẹ tó wà ní abẹ́ àkídà mùsùlùmí tí ò tí ì jẹyọ nínú orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí tààrà kò jẹgbọ́n bẹ́ tààrà tá bá ti ń súnmọ́ àwọn àfáà onísúnnà wọ́n máa ṣe àlàyé ẹ̀ fún wa ẹ jẹ́ kí o fún wa ní àpẹẹrẹ kan tí wọ́n bá sọ pé òkú kú tó sì kú tẹ́nìyàn kú táàrí tó kú báyìí tààsín ṣé ẹ mọ̀ pé ilẹ̀ yorùbá àwọn tó gbà wípé ó lè di àkúdàáyà tí ó tún máa rìn káàkiri ìgbàgbọ́ kan nìyẹn kí ni ìgbàgbọ́ ìsìláàmù lórí ẹ̀ ìgbàgbọ́ ìsìláàmù lórí rẹ̀ ó bọ́ sí abẹ́ ìgbàgbọ́ nínú ọjọ́ ìkẹyìn lọ́nà wo ọjọ́ kẹyìn ní ṣe pẹ̀lú ikú gbogbo ẹ̀dá tí wọ́n bá sì ti kú lẹ́yìn yẹn àjíǹde ló ṣẹ́kù tí ọjọ́ òpin ayé ọ̀bá wá sí ìṣẹ̀lẹ̀ tí kú bá fi kan lágbájá òpin ayé tiẹ̀ nìyẹn kò sì ní kúrò nínú sàárè rẹ̀ àfi ní ọjọ́ àjíǹde sẹ́tìrì bí ìsìn wípé kódà bá àdáàkọ ọ̀rọ̀ òkú nínú gbàgbọ́ wa nínú ọjọ́ kẹyìn ọjọ́ kẹyìn dúró fún ọjọ́ tí òpin máa dé bá gbogbo ayé ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ ní ọjọ́ òpin ayé ni pé gbogbo ẹ̀dá máa kú lẹ́yìn ikú wọn ó kù àjíǹde aláwọ̀ ló sì mọ iye òdiwọ̀n ìgbà tí ń bẹ láàrin òpin ayé àti àjínde náà ẹni tó bá ti wá kú síwájú àsìkò yẹn òpin ayé ti ẹ̀ nìyẹn kò lè padà wá sílé ayé má lẹ́yìn tí ẹ̀dá bá ti kú àjínde ló àjínde sì nìyí kìí ṣe ní kọ̀ọ̀kan gbogbo wa lọ́nà máa jí dìde fún ìṣirò iṣẹ́ àti ẹ̀san gbígbà tí àwọn kan bá wá ní lọ́kàn wípé tí òkú kan bá ti kú ó tún lè jí dìde kó pàwọ̀dà kó tún lọ fẹ́yàwó kó tún lọ bímọ tàbí kó tún máa ṣiṣẹ́ bòmíràn ìgbàgbọ́ ọ̀rọ̀ nìyẹn mùsùlùmí tó fẹ́ jó nígbàgbọ́ òdodo kò gbọ́dọ̀ gba ìyẹn gbọ́ rárá o ṣẹ̀tìrì báyìí ní ìsìn wípé ìgbàgbọ́ nínú ikú kò jẹyọ tààrà nínú orígun ìgbàgbọ́ wa ṣùgbọ́n ó bọ́ sí abẹ́ ìgbàgbọ́ nínú ọjọ́ ìkẹyìn ni mo sọ wípé àwọn orígun ìgbàgbọ́ wa mẹ́fẹ̀ẹ̀fà yìí mo sọ ní ṣókí ṣókí nítorí àkókò ká súnmọ́ àwọn àfáà ká máa gbọ́ àlàyé lẹ́nu àwọn àfáà onísúnnà àwọn àfáà alákìídà àwọn ni wọ́n sọ fún wa nípa ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ìgbà táwa náà bá sì ní ààyè láti tú ọ̀rọ̀ palẹ̀ ní kíkún àwa náà gbìyànjú rẹ̀ àmọ́ ń tà bùkátà sí lásìkò yìí ń sọ lọ́wọ́ yìí ẹ kí n tún sọ òmíràn ṣe mọ̀ pé àwọn kan sọ pé ẹ̀yin sọ̀ padà wá má wọn ló ti kú àwọn kan sọ pé ìsọ̀ ò tí ì kú ìsọ̀ ọmọ Mariam wọn ní kò tí ì kú wọn ní padà bọ̀ kò sí nínú orígun ìgbàgbọ́ wa mẹ́fẹ̀ẹ̀fà tààrà ṣùgbọ́n bọ́ sí abẹ́ orígun ìgbàgbọ́ nínú àwọn ànẹ́bí Ọlọ́run lábẹ́ ìgbàgbọ́ nínú àwọn ànẹ́bí ọlọ́run nínú àlàyé ẹ̀ ni wípé ta ni ànẹ́bí ọlọ́run ànẹ́bí ọlọ́run ni ẹni tó ń gba ìmísí mímọ́ látọ̀dọ̀ àlọ́ọ̀ ìmísí mímọ́ náà ó wá lè jẹ́ Quran wa ní ti Musa ó jẹ́ àti hadith rẹ̀ ní ti ànẹ́bí ó jẹ́ injil àti ní ti àlẹ́gbà Muhammad ìmísí mímọ́ yẹn jẹ́ alukur'ani àti hadithi rẹ̀ now nínú ìgbàgbọ́ wa ní abala ìgbàgbọ́ nínú àwọn ànẹ́bí ọlọ́run ni pé ànẹ́bí wa Muhammad ni ànẹ́bí ìkẹyìn ó sì ń fi ìmísí bá wa sọ̀rọ̀ nígbà tí ń bẹ láyé nínú ọ̀rọ̀ tó sọ ni pé ànẹ́bí lópin ayé láti wá ṣe àwọn iṣẹ́ ńláńlá kan tẹ́nikẹ́ni bá wá fẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo kò gbọ́dọ̀ sọ pé òun ò rí àyà kan tó sọ pé isa ń padà bọ̀ nínú Al-Qur'an níwọ̀n ìgbà tí àdíìsì tó sọ tó nítọ́wọ̀n fẹ́ jẹ́ ẹni tí ìgbàgbọ́ òdodo rẹ̀ ó bàjẹ́ tí fẹ́ jẹ́ ẹni tí ìgbàgbọ́ òdodo rẹ̀ máa kò ní tako àwọn àdìsí wọ̀nyẹn ṣe rí pé òun náà kò jẹyọ tààrà nínú orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà ṣùgbọ́n ó jẹyọ ní abẹ́ ìgbàgbọ́ òdodo nínú àwọn ànẹ́bí ọlọ́run wàyí nínú áyòkè yẹn àwọn tí àlá ò ké sí àti àwọn tí Allah tó ga jùlọ pàṣẹ ààwẹ̀ Ramadan fún ni àwọn mùsùlùmí onígbàgbọ́ òdodo èyí túmọ̀ sí pé ààwẹ̀ Ramadan kò kan àwọn ẹlòmíràn bíi àwọn nàṣọ́rá àwọn yẹ̀wúdí àti àwọn ọ̀ṣẹ́bọ nítorí náà ẹni tí kìí ṣe mùsùlùmí onígbàgbọ́ òdodo bí ó bá gba ààwẹ̀ Ramadan ó fi ebi pa ara rẹ̀ ó sì fi òǹgbẹ gbẹ ara rẹ̀ ó fi ebi para rẹ̀ lásán ni kò ní ládà kan ní ọ̀dọ̀ Allah ọba ẹlẹ́sàn bákan náà ni ọ̀rọ̀ àwọn tí àdádálẹ̀ ọwọ́ wọn ti sọ di kèfèrí àti ọ̀ṣẹ́bọ bẹ́ẹ̀ náà lórí fún wọn àwọn wọ̀nyí ni àwọn tí wọ́n ń pe ara wọn ní mùsùlùmí àmọ́ tó jẹ́ pé kẹ́límọ́tù ṣàádà wọn ó ti bàjẹ́ pátápátá wọn kò sì ronúpìwàdà àpẹẹrẹ àwọn wọ̀nyí ni ìjọ ahmadiyya ìjọ ahmadiyya tí wọ́n bá gbàwẹ̀ ramadan wọ́n fi ebi para wọn ni ìjọ ṣíà tí wọ́n bá gbààwẹ̀ Ramadan wọ́n fi ebi para wọn ni ìjọ tìjáníyà tí wọ́n bá gbààwẹ̀ Ramadan wọ́n fi ebi para wọn ni ìjọ kọ̀dìríyà tí wọ́n bá gbààwẹ̀ Ramadan wọ́n fi ebi para wọn ni ìjọ ṣàfáùdín tí wọ́n bá gbààwẹ̀ Ramadan wọ́n fi ebi para wọn ni ìjọ ẹlẹ́mìí gbígbé táwọn náà bá gbààwẹ̀ Ramadan wọ́n fi ebi para wọn ní ìjọ ilẹ̀ rọ̀ ìjọ ogúnṣẹ́ ìjọ ọdán wò tí wọ́n bá gbàwẹ̀ Ramadan wọ́n fi ebi para wọn ní àwọn babaláwo àfáà tí wọ́n ń pè ní àfọ́ oníjálàbí táwọn náà bá gbàwẹ̀ Ramadan wọ́n fi ebi para wọn ní o gbogbo ìjọ tí wọ́n kóra wọn jọ sí abẹ́ àwọn aṣáájú wọn àwọn aṣáájú wọn tí wọ́n sọ pé ọlọ́run ọba ló rán àwọn níṣẹ́ ló gbé àwọn dìde ló sì ń bá àwọn sọ̀rọ̀ báwọn náà rí ìmísí gbà gbogbo ẹnikẹ́ni tó bá pe rẹ̀ mùsùlùmí tó bá ti bá rẹ̀ nínú ìjọ bẹ́ẹ̀ kó kúrò ń bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ tí ó kúrò ń bẹ́ẹ̀ tó bá gbàwẹ̀ Ramadan ó fi egi pa ara rẹ̀ ni ìyẹn ni ọ̀nà àkọ́kọ́ táàfì máa ta ni aláwẹ̀ tó sì ń dálé pé aláwẹ̀ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo ẹni tí kìí bá ti ṣe mùsùlùmí onígbàgbọ́ òdodo kó má wulẹ̀ gbààwẹ̀ àwẹ̀ tí ń bọ̀ yìí àwẹ̀ Ramadan àfi kí onítàn lọ túbá ohun tó sọ ọ́ di kèfèrí kónítàn lọ ṣe àtúnṣe sí i kọlọ̀rẹ́ ṣe àtúnṣe sí àwọn nǹkan náà tó sọ ọ́ di kèfèrí